ní báyìí tí aago mọ́kànlá ti lù láti ìkànnì ayékòótọ́ one zero one point one òkè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ ọ̀làdùnní bello lórí ètò afik fìdín. wàhùwàhù lẹ́bi ìlà ìlàhà ìlàhù الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àtúntí ẹ̀yìn ìgbọ́wọ̀ àwọn ikú àjọ okú ojúmọ́ àjọ kábọ̀ sórí ọ̀tún ètò ètò àti àkùnrin àlefíkò fìdíìn ọlábìnrin lóko ni mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Medina Center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ Sheikh ẹ̀ka àbùsórí ètò sáà ìbéèrè ọkọ tí màá kọ máa fi ṣíde oní ní ìbéèrè lè tí ó wá láti ọ̀dọ̀ oní ìbéèrè wọ́n ní láti Amẹ́ríkà ni wọ́n ti fi ránṣẹ́ wọ́n ní ṣé haram ni ká mú ìyàwó ẹni ní túláàsì láti máa bá ní dá sí ọ̀rọ̀ bùkátà ilé gbígbọ́ torí pé òun náà ń ṣiṣẹ́ ó sì tún lé lọ́jú ọkọ lọ èyí tó tún tẹ̀lé lábẹ́ ìbéèrè wọn wọ́n tún ṣe ká sọ sèyidina Muhammad ní orúkọ ọmọ ẹni ṣé ó ṣe déédéé àti pé ṣé hadith wà ní sèyidina wọ́n tún ní ǹjẹ́ dandan ló jẹ́ fún wa láti sálámà lẹ́yìn tí ìmọ̀ ń bá sálámà tán gbára nígbà tí àwọn ò tí ì ṣe àdúrà wa parí àti pé báwo gan ni a ṣe lè pẹ́ tó lórí tàṣáhùdù wa lẹ́yìn tí ìmọ̀ ń bá sálámà tán èyí tó tún gbẹ̀yìn bẹ́ẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ mímọ́ ké súrọ̀ lẹ́yìn súratul Fatiha nínú sọ̀látù dhuhur àti sọ̀látù asr tó ń ti pé máa mú làwà jẹ́ lẹ́yìn imam ìbéèrè wọn pẹ̀ka ẹjẹ́ ń dá bíbá ń torí pọ́ pẹ̀ka. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا رسول الله عليه وآله وسلم ما بليري ما حق زوجاتنا علينا إني وما ياو والوري وا أن تطعمها إذا طعمت وأن تكسوها إذا اكتسيت ولا تضرب الوجه wala tahjur illa fil bayt kó fún lóúnjẹ nígbà tí wọ́n bá jẹun kó dáṣọ sí lọ́rùn nígbà tí wọ́n bá dáṣọ sí ara rẹ̀ lọ́rùn kó o sì jẹ́ni tó sọ yìí pé òní lù kọ́ gbá létí má gba ojú rẹ̀ wala tuqabbih kó sì gbọ́dọ̀ bà ìyàwó rẹ̀ jẹ́ wọ́n máa bu láwọn ebó sàbàlà sàbàlà tí òfin ní dùn wò má. Hmm o sì gbọ́dọ̀ yan ìyàwó rẹ lódì tó o bá kọ̀yìn sí tayọ ọ̀nulé inú ilé náà lẹ́jọ́ wà. a lè pé ọlọ́run bá ẹlẹ́dàá wa ó fi hàn wá nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam níbi pé ọkọ yóò bọ́ ìyàwó yóò sì fún ní ibùgbé torí ẹ wa'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ẹni tí wọn bímọ fún ìyẹn ọkọ jíjẹ mímu ìyàwó orí rẹ̀ ló wà wíwọ aṣọ tí ọmọ wọ orí rẹ̀ ló wà. Hmm. askinuhunna min haythu sakantum min wujudikum ọlọ́run níbi tí ẹ ní tẹ́ ń gbé iná lẹ́ fáwọn ìyàwó táwọn náà máa gbé. owó tó bá bọ́ ọmọ ṣe wọ́n ò lè ránṣẹ́ palákàrà ìyàwó rẹ̀ ìwọ lójọ́ ràn yàn lé lórí kó máa náwó lé lórí. ìyàwó lówó nítorí pé ń ṣiṣẹ́ ọkọ lówó nítorí pò náà ń ṣiṣẹ́ àjùlọ ọlọ́run ọba ni tí máa ṣe fẹ́ni tó bá fẹ́ pé ìyàwó tí wọ́n á rọ́wọ́ mú jọkọ lọ. Hmm. àwọn àgbọ̀dọ̀ ti torí eléyìí káwa máa wá wọ́nà láti dẹ́yẹ sóbìnrin nípa nínáwó lé lórí káwa la wàhálà ńtọ́lọ́run làbọ̀ lọ́rùn bọ̀ lọ́rùn pé hmm. gbogbo olówó sì lówó jù mí lọ. Hmm. ọlọ́run ní lẹ́rìndínláàdínlọ́sí mi màkítẹ́sẹ́bù walinisaa'i nasibun mimma iktasabna àwọn ọkùnrin nípìn nínú tí wọ́n ṣiṣẹ́ tùjọ lẹ́yìn náà làwọn obìnrin ṣe bàbá wa lówó jẹ́ yín lọ ẹ lẹ́tọ̀ọ́ láti sọ fún pò nìkan máa ná sí bí ìtọ́jú ilé ó ti ṣe máa wáyé hmm. ṣùgbọ́n tó bá wù ú tó finú fẹ́dọ̀ sí bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú ń àmọ́ pé ń túláàsì ọlọ́run ọba túláàsì rẹ̀ hmm. ọkọ òtó ẹrú tó wá lè tú láti ìyàwó máa nálé ilé lórí. Hmm. wọ́n ní táwọn lè sọ ọmọ àwọn ní Sayyiduna Muhammad ah ìtayẹnu àlàńlànà hmm. bí aṣíwájú wa anabi Muhammad ilé anabi Muhammad pé méjì. Hmm. rárá o. àṣejù náà arékún dànù èèyàn gbọ́dọ̀ dánwó ẹwò. wọ́n dàtẹ́ bá sọ ọmọ yín ní Muhammad. Mm ìgbàgbọ́ yín ni pé ẹ sọ nírú orúkọ ànábì ni kì í ṣe pọ̀ ńlá ànábì. Hmm. nítorí tẹ̀ ń bá dán wò pẹ̀lú ìgbàgbọ́ pé ànábì náà nù àyàn tó ti ṣe kẹfìrí sọlọ. Hmm. nípa pé ọ̀ ń sọ pànábì mi ń bẹ lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa nù ẹ̀ ti gbàgbọ́ bẹ́ẹ̀ ó di kẹfìrí. torí ẹ̀ wọ́n wá ní ṣé ẹgbàá wa kàn mú wa pé sayyiduna Muhammad rárá ẹgbàá wa ò mú sayyiduna wa. Hmm.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 ní gbogbo ìgbà táwọn bá fẹ́ sọ ànábì sọlá àti wọn sayyidina Muhammad sayyidina so eléyìí ń pèsè súnà so tí sẹ̀yìdù náà bá ti wá àgbọ̀dọ̀ fi kún Muhammad. ó wá máa bí kápá àwọn wá wọn fẹnu já géètì hmm. níwájú ànábì sọlá wọn ànábì sọlá àṣìlá ni bẹ́ẹ̀ tí ṣe máa ń sọ̀rọ̀ yín tẹ́lẹ̀ ní kẹ́ ẹ máa sọ ẹ má jẹ́ kí ṣètọ́ ni ọgbẹ̀nu yín sọ̀rọ̀. Hmm. inna Allaha ta'ala huwa sayyid. ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà là síwájú. Hmm. ẹni tí kò síwájú wa là nàbì sọlá àṣìlá. torí ẹ ká máa wá sọ pé sayyiduna Muhammad eléyìí ò sí nínú nǹkan tí sunna mu wa. ẹ lè sọ wọ́n ní ṣé dandan ni ká sálámà lẹ́yìn imam tí imam bá ti sálámà ni àbí yìí ṣe dandan pàápàá jùlọ tó bá fáwọn nǹkan tí wọ́n ní ká ṣe ṣáájú ká tó sálámà ẹ láǹfààní àti ṣe tí ìmáàmù fi sálámà ẹ ṣe àwọn nǹkan wọ̀nyẹn kó tó di pé sálámà wọ́n á ní báwo làwọn ṣe lè pẹ́ tó káwọn tó sálámà lẹ́yìn ìmáàmù títí tẹ́ fi ṣe àwọn nǹkan tá ní kẹsì ni lẹ́yìn ìgbà tẹ́ bá parí tashahhud ẹ ṣe as fanabi sallallahu alayhi wa sallam hmm. lẹ́yìn rẹ̀ ẹ ṣáàdì اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال تباتي سادي الله نبي أبو الله كمالاني أتلسي سلاما نبانا أي ستوا في ناتي سادوا أما ما تقول إمام تسوا جين لاما تجاو مبا فإنه في سلاما تيني فإن لي أنا كان أبوها لي إمام نسولات àti sọ̀láàtì làásù rákà kínní àtẹ̀kejì ǹjẹ́ àyè gbà wọn láti ké súra lè fatiha àbí báwo àyè gbà yín dáadáa hmm. ẹ kà fatiha ẹ tún ka súra lè gẹ́gẹ́ bí ìmáàmù náà ṣe ka fatiha tó tún ka súra tọrọ náà lọ́rùn lè hmm. ìyàtọ̀ tó kàn wá láàrin àwa àti ìmáàmù òun náà ní pé tí ìmáàmù bá ti ibi tá a bá kàdé náà ló tó hmm. àwa nínú àdìsá nàbì muhammed sallallahu alayhi wa sallam òní innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi níṣẹ́ la fi ìmáàmù síwájú nítorí kẹ́ lè máa wà òkọ́sì rẹ̀ hmm. máa yà pàṣẹ. Hmm. torí ẹ̀ tó bá ti rúkú ẹ̀yin náà rúkú hmm. ẹ̀ báyà má sì ka súra yín jalè. oníbèrè wa ṣe fọ́n aṣọ ikú ọ̀dà ìgbà tẹ́ sọ pé tí ìmáàmù bá ti rúkú ká rúkú kódà kó ṣe pé súra táwa ti dẹnu lé lẹ́yìn fatiha àti kàtà. sobo wa ni ti tàṣáhùdù ta béèrè ṣáájú tẹni tí ìmáàmù bá síwájú yín sálámà látàrí ipò yánu àbí ó gé tàṣáhùdù tiẹ̀ kúrú tako súnà ti ṣe mu wá hmm. ṣé àwa náà ní sálámà lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀kan náà aláàní sálámà hmm. wàá ṣe àwọn nǹkan tó ṣẹ́kù tó bẹ́ẹ̀ ni nítorí pé ìyapa eléyìí tó wà nínú pọ̀ pẹ́ sí ìmáàmù kó tó sálámà kò eléyìí tó wà nínú pé wọ́n wà ń dúró ìmáàmù tó rò kó ta ni ń kọ̀ sí ta ni. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five nine six four five four three eight tàbí ká sì tún máa lọ zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tó ń bẹ láwọn orílẹ̀-èdè yòókù bí ká ilẹ̀ àgbáńlá ayé yàtọ̀ sí Nàìjíríà ń bí ẹlẹ́kọ̀ọ́ yìí ìyá ó ti já ẹlẹ́rú bẹ́ẹ̀ yẹn o àríbi sọ́rọ̀ àwọn orúkọ ní ọdún gbé orúkọ ní o àgbọn dàdà lórúkọ ní o àríbi sọ́rọ̀ àwọn jùlọ orúkọ ní ojú wo ni ìlànà ìkọlù sí ìyàwó sí ọkọ rẹ̀ tí ó sì ṣe é ṣe gbà ọkọ rẹ̀ kú tẹ́ ẹ̀fọ́ gbà السلام عليكم السلام الحمد لله وجدت الإسلام في وني قصر الله الله وصيك والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرة وبعانتي وباكونين وي تنفي أو سلسعي تجي أو جبتي توافر عوان تيسي قاني كورا على جنبي àwọn ìyàwó yẹn ó jókòó sopọ̀ oṣù mẹ́rin àti òru mẹ́wàá hmm. obìnrin tó bá ti kùnà láti ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ hmm. gbèsè yẹn ó sì ṣẹ́kù lọ́rùn rẹ̀ tẹ́lómi ò ní lè bọ́ ọ̀sán bọ́yọ̀ wà láyé àbó ti kú hmm. eléyìí tó pé tó bá kùnà láti ṣe tó bá fi kú ọ́ dáhùn fún tó bá ti jọ́ gbìndà òkè àmì. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí a tún mú ìbéèrè náà wá ọmọ bọ́dà abdulhakeem nílùú ìbàdàn wọ́n ní àwọn darapọ̀ mọ́ sọ̀láàt lẹ́ni tí ó bá rákà kan nínú mẹ́rin lẹ́yìn imam àmọ́ àlùwàlá imam wa bàjẹ́ èyí tó fi mú tó fi ṣe bẹ́ẹ̀ tó fi ti àwọn síwájú ọ̀dà ẹ jẹ́ ká mú ìpínlẹ̀ ẹlẹ́ ó kọrí ó kọrí bí ẹjú ń pè ìbéèrè yìí ìbéèrè mi àkọ́kọ́ ni pé ìjẹ́ ọmọ ìyá nínú Islam àti ìjẹ́ ọmọ ìyá níbi ìbí èwo ni ó yẹ kéèyàn prioritize àkọ́kọ́ nìyẹn èkejì àwọn àbúrò mi lóbìnrin gbogbo wọn ṣe wọn ṣe mùsùlùmí ṣùgbọ́n ìyá mi nígbè náà wọ́n convert Islam bí ọdún kan sẹ́yìn bọ̀ gbogbo iṣẹ́ àwọn tí wọ́n ti kó bẹ́ẹ̀ wọ́n ṣe ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ but alhamdulilah at least wọ́n gba ṣahada ṣùgbọ́n àbúrò nìkan tó jẹ́ pé fẹ́ wá ṣe ìyàwó láìpẹ́ wọ́n wá ní àfi dandan dandan kí n kú wọn níbi tí wọ́n fẹ́ ṣe bóyá bí ìyá ń dáwó ragbára o wọ́n tún wá ní church, lọ ti fẹ́ ṣe àfi kí n wá kí n dẹ̀kọ́ àwọn fámìlì mi wá èmi wá sọ fún gbà èmi ò ní wá tó bá ti jẹ́ chọ́ọ̀chì lẹ fẹ́ ṣe àmì gbogbo tẹ fẹ́ ṣe èmi ò ní dáhùn sí i bóyá tẹ bá ti tẹ fẹ́ ṣe tán ẹ mo lè wá bùn lówó àti ọ̀nà mutual grant bọ̀ kò ní jẹ́ lórí nǹkan ṣe ẹ̀dá sí ojú òní dáhùn. ẹni láàrin ìjọmọ ìyá eléyìí tí islam tó sọ wá dé àti ìjọmọ ìyá eléyìí tí ìbí tó mú kó ṣẹlẹ̀ láàrin wa èwo ló jù ó clear ìjọmọ ẹ̀yà àti islam kò sí ìjọmọ ẹ̀yà kan tó lè lè bá. wọ́n bọ̀ síbọ̀ sí yọ jalè. Hmm. ìjọmọ ẹ̀yà àti islam ìjọmọ ẹ̀yà òdodo. Hmm. ẹ̀yin náà wúra yín wò yorùbá lẹ́yìn. Hmm. ẹ̀rí pọ̀ ọmọ ẹ̀yà yín mùsùlùmí ọ̀kan jẹ́ haúsá. ọmọ ẹ̀yà yín mùsùlùmí ọ̀kan jẹ́ ìgbò. ọmọ ẹ̀yà yín mùsùlùmí ọ̀kan jẹ́ sábàrúmá. ọmọ ẹ̀yà yín mùsùlùmí ọ̀kan jẹ́ òyìnbó. ọ̀kan jẹ́ lárúbáwá. gbogbo wọn pátá kò sẹ́nìkan tẹ́ máa fojú kojú kàn wò hmm. nítorí pé islam ti pa yín pọ̀ innamal mu'minuna ikhwa ọlọ́lá àwọn ọmọ mi ní síra wọn wọn ò dín kankan bí ìbá sọ ọmọ ìyá ara wọn. Hmm. nínú àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam ó ní alimuslimu ọ̀kọ́l muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni torí ẹ̀ ìjọ́mọ̀ ẹ̀yà àti islam ló lékè gbogbo ìjọ́mọ̀ ẹ̀yà yòókù. Hmm nítorí ẹ̀ tẹ́nìkan bá ti jẹ́ pé òun ò ṣe islam sẹ́yìn sì jẹ́ mùsùlùmí ẹni tí ò ṣe islam yẹn ìjọmọ ìyá ti ń bẹ láàrin yín látàrí póbi kan náà ló bí yín o kò lẹ́gbẹ̀ẹ́ ìjọmọ ìyá ti islam ti ń bẹ láàrin yín àtẹni tí ì ṣe ìyá kan náà bàbá kan náà ló bí yín hmm. ẹ wá ní ọlọ́run ti sàánú màmá ti gba islam abayín dúpẹ́ abayín yọ ọlọ́run ọba yóò jẹ́ kí islam náà kó bá wọn kalẹ̀. ẹ wá ní àwọn nǹkan kan tó ṣẹ́kù nínú ṣèṣì wọn irú a máa ṣe láti ibi tí wọ́n ti ń bọ̀ tí wọ́n ò tí ì pàtì bẹ́ẹ̀ náà ni hmm. wọ́n máa gba àwọn ẹ̀kọ́ ìlànà àti ìṣe tawa mùsùlùmí wọ́n fi máa pa ìtọ́ wà lọ́wọ́ wọn ti díẹ̀ hmm. ẹ wá ọmọ ìyá yín bìnrin wà táwọn ò jẹ́ mùsùlùmí bí àpèjúwe ọ̀kan ni wọ́n wọ́n á níbi tí wọ́n ti so ohun àtọkọ rẹ̀ pọ̀ yẹn ó jẹ́ ilé ìjọsìn àwọn ẹlẹ́sìn míì ṣé ẹ lè bá wọn lọ kópa ń bẹ̀ wọ́n sì tún ní kí ẹ wá tọ́ ọmọ rárá o ẹ̀yin lọ bá wọn kópa ń bẹ̀ kò bá jẹ́ pé ẹ̀yin nìkan náà lẹ ṣẹ́kù nípò bàbá ẹ tiẹ̀ lọ kíyèsí mùsùlùmí náà àbúrò yín jẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí wọ́n á fẹ́ fi lọ́kọ wọn ni wọ́n nídìí kí bàbá rẹ̀ náà wà ń bẹ̀ àbẹ́ni tó kù fún ní bàbá bíi ti bá ń kọ nítorí pé mùsùlùmí kò ní fẹni tí ìṣe mùsùlùmá lóbìnrin lọ́kọ hmm. tó ẹ lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé ẹ̀yin lẹ́sìn lọ́kọ àwọn tó bá jọ ń ṣe irú ẹ̀sìn tóun ń ṣe yun àwọn náà máa jọ fi ọmọlẹ́yìn wọn lọ́kọ fẹ́ni tó bá fẹ́ fẹ́ hmm. ọ̀kàn yín hmm. torí pé kò sí bí wọ́n ti ṣe pín ajá títí tí ọ̀kàn lè máa mú lẹ́yìn ìjẹ́bù ṣojú. ẹ lọ́kọ yín o. ẹ lọ́kọ yín ọ̀rọ̀ ìṣọ̀ ọ̀sẹ̀ náà wọ́n sọ̀rọ̀ ti lọ. ìbéèrè yín. nígbà pẹ́sẹ̀ mi pé ẹyọ ọ̀sẹ̀ sọ̀lá lẹ́yìn ẹnìkan. Mhm. sọ̀lá tó wáṣẹ lẹ́yìn ọ̀hún àwọn ọmọ yẹn ni. olùṣọ́ á ti bájà kan ó ké súrà kan ó parí súrà yẹn báyìí ó má bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà. Mhm. bọ̀dà tó àwọn tó ń ṣe ó ṣe pẹ̀lú àwọn ìyá nígbà tó àdúrà ni ní ẹ ní ìbéèrè àwọn ìyàbẹ̀dẹ̀ ni wọ́n kà ń ṣe tó ń ṣe wọ́n wọ́n yẹn kò tún ṣe nàfílà. Àmì ìyá kò sí ìgbésọ̀dá kò. Ẹ̀lẹ́ owó kẹ́lẹ̀ ẹ̀rọ ìgbésọ̀ sọ̀rọ̀. Wà á lè ní ìṣẹ́lẹ̀ ìwọ́n ti sílẹ̀ ìwọ̀n kan tí wọ́n gbọ́ tí ń pè. Orúkọ mi ni Abu Muhammad ń pè láti Kọ́tọ́rù. Ìbéèrè yín. Ìbéèrè mi àkọ́kọ́ nípa ọ̀rọ̀ Nísù Sàbàm tí wọ́n gbé ká ìmọ̀ bẹ́ẹ̀ kí dókítà bá ṣàlàyé nípa ìkejì ní ọ̀rọ̀ pé ani ní mo kà pé tani sọ̀tà wa ń kà wọn súra kan àwọn àyà kan bíi sábì sọ̀rọ̀ bí kàrẹ̀ àlà tani mọ̀jẹ̀ sùpánà òbí yàrá àlà tá a bá kàn kà ní bí tá a bá ń kà lórí irun ìkẹta ní ọ̀rọ̀ ń pa pé mars tẹ́ńpé òbí àlàkà ní pé tọ́ba kí tọ́ba kí òun tẹ́lẹ̀ yẹn ní sàràsàrà wọ́n lè di fámìlì rẹ̀ yẹn tí ìbá pé wá pé wùsà ẹni ìsìn mú kí òun tán mọ́ sàtúnwá pé lè dìyàwó bí wọn ọ̀tá mi lè tẹ̀lé wọn rò pé tí ọ̀rọ̀ ìsáyẹ̀wá ni yóò kì mẹ́rẹ̀ yẹn papọ̀ ní àbẹ́ni yóò kì méjì tẹ́mi ọ́ ṣe táyà tí wọ́n wà tí wọ́n dìde kí méjì ti tiẹ̀. ní ìkẹta ni mo béèrè ìbéèrè kan ní òní tí mo béèrè nígbà mo gbọ́ rìkọ́dì rẹ̀ ni mo tó rí pé tí mo béèrè kọ́ ni ti dókítà dáhùn. wípé èèyàn èèyàn wẹ̀ ọlọ́ọ̀bì iṣẹ́ níta rẹ̀ lọ tó jìnnà èèyàn ti gbà kóun ní ìdí ọ̀wẹ́ gúúsù lò irun ní tí ó gbé ìyá ni pé irun téèyàn kí ń bẹ̀ yẹn ìyẹn bẹ̀ kí irun ṣúgà ká sí ibẹ̀ pé tọ́ bá padà délé yóò tó wọn yẹn kí àbí òní ẹ̀dí kò tó kí wọn. bọ́ọ̀lù ẹ ti ṣe ṣe gúúsù yẹn. ilé ìtọ́ ẹni òun wọn lọ ìlú lọ́dún tó ti gbà kó ní ìdí òní òní òní ìdíkò wọ̀wẹ́ jàǹbá. ok òkà wẹ̀ nọ́mà ọ̀dẹ̀ kàlùwàlà so níbi tó ń lẹ lọ yẹ kò sí bóòdì kiri tó ti wẹ̀ mbẹ́ ó lè máa tún oṣù rí mbẹ́ ó sì máa bá mbẹ́ á sì máa bá mbẹ́ tó o máa gbìyànjú tó di. sáwọn àlè bàbá. alhamdulilayi ẹ ṣàlàyé nípa nísù ṣàbàn nígbà tí oṣù ṣàbàn ta wà nínú rẹ̀ yìí tó bá dá sí méjì kí ni àlàkalẹ̀ nílé ìjọsìn islam tó gbé sílẹ̀ fún wa pé ká máa ṣe kò sí àlàkalẹ̀ nǹkan kan pàtó tó fi ṣeré àníkẹ́ máa ṣe nígbà tí oṣù ṣàbàn tó bá dá sí méjì bóyá ìyàmù lélì kan àbí ká fi ọ̀sán rẹ̀ ká fi kẹ́nu rúṣẹ̀sìn fọlọ́ ilé yẹn kò sí nínú nǹkan tí súnà nàbì sallallahu alaihi wasallam tó kẹsẹ̀ rìn ilẹ̀ tó ní ká sí ìdí nìyí ló fi jẹ́ pé ní ìlànà ti kìtàbù sunna àdádálẹ̀ ní gbogbo àwọn ilé yẹn hmm. ṣàbán ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe sùyàmù nínú ẹ̀ tó sùn yìí tó bá ti lé wàá bẹ̀rẹ̀ sí ṣe sùyàmù nínú ẹ̀ lóde wọn bá gbára rẹ̀ ti ṣe máa torí ọ̀gá wa anabi sallallahu alayhi wa sallam a máa ṣe ṣìyàmù lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ so ìwọ náà kọ sí anabi níbẹ̀ yẹn àmọ́ tó o bá ti wá ṣe ṣìyàmù tó ṣùgbà fi bá sí méjì ààyè àti sí òsì fún ọmọ wàyí o àwọn onímọ̀sù ṣàbáà wọ́n ní ìgbàgbọ́ pé òru ọjọ́ yẹn iná lòru tọ́lọ̀ mọ́ anabi sallallahu alayhi wa sallam àjò òru láti Mẹ́kà lọ sí Baitul Maqdis tọ́lọ̀ ń tó gbé láti ilẹ̀ lọ sí sánmà ìkíní kejì tó fi dé keje kọjá ìkeje hmm. àwọn wá ń lérò wípé pẹ̀lú ìgbàgbọ́ pé òru yẹn oná lòru tọ́lọ́ máa ń kọ àwọn kádàrá sílẹ̀ eléyìí ní tó ní ṣe pẹ̀lú tí ó ṣẹlẹ̀ lọ́dún kan òru yìí sírò òru mi sọ eléyìí ò ṣe déédéé nítorí pé ìgbàgbọ́ yẹn wọ́n gbé òjò fáìnà nù rẹ̀ hmm òru tí ọlọ́run ẹlẹ́dàá máa ń kọ àkọsílẹ̀ tí ó ṣẹlẹ̀ láàrin òní sọ́dún tí ń bọ̀ òun náà ni òru alqadr hmm. èyí tọ́lọ́run bá sọ pé laylatul qadri khayrun min alfi shahr tọ́lọ́run ẹlẹ́dàá tún sọ pé fiha yufraqu kullu amrin hakim hmm. amran min indina eléyìí ní í ṣe pẹ̀lú òru laylatul qadri ni kì í ṣe òru nisfu sha'ban hmm. torí ẹ̀ nísù ṣàbáàn wọn tẹ̀gbà kankan ti òru kan ní gẹ́gẹ́ bí àwọn òru yòókù òṣìṣẹ́ gbà wá kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó gún régé tó tọ́ka sí pé nǹkan báyìí àti nǹkan báyìí ní kẹ́ẹ́ máa ṣe náà torí pé òru yẹn jẹ́ òru tó dá yàtọ̀ sóru yòókù pẹ̀lú nǹkan báyìí hmm. eléyìí jẹba wọn ní àwọn gbọ́ àbáwọn rí ká pànàbí sallallahu alaihi wasallam tó bá ka àwọn àyà kan yóò máa dáhùn fún ní táwọn àyà yẹn pè fún un والوالدة سقي سبح اسم ربك الأعلى النبي سقي سبحان ربي العظيم فسبح باسم ربك العظيم ما سيعصم ولورك الوالدة لتتوبي النبي سبحان ربي العظيم ibiti ọlọ́run bá ti sọ̀rọ̀ ọ́nà ànábì ó tó yọ sáàdì ọlọ́run níbi àti wọnà ọlọ́run bá sọ̀rọ̀ àlùjẹ́nà yóò tó yọ bẹ́ẹ̀ lọ yọ tọrọ àti wọ àlùjẹ́nà bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam máa ń ṣe bẹ́ẹ̀ pàtàkì jùlọ ní ìgbà tí máa ń ṣe àwọn sọláàtì tó jẹ́ náfìlà ìgbà tí máa ń ṣe sọláàtì tó jẹ́ náfìlà àmọ́ kì í ṣe nínú àwọn sọláàtì eléyìí tó jẹ́ ọ̀ràn yìí. àwọn tó gbọ́ pé Mu'adh ibn Jabal radiyallahu anhu lẹ́yìn ìgbà tó bá tó lẹ́yìn anabi sallallahu alaihi wasallam fún sọláàtì làìṣá a máa padà sílé láti lọ ṣe sọláàtì fáwọn ará alé rẹ̀ kì í ṣe fáwọn aráalé ó máa ń ṣe sọ̀láàtì fún àwọn ará àdúgbò rẹ̀ hmm. ní mọ́ṣáláṣí àdúgbò. Hmm. so Mu'adh gẹ́gẹ́ bó ti ṣe ṣe sọ̀láàtì làṣà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam náà ni ó tún tó ṣe ìmáàmù sọ̀láàtì làṣà yìí kan náà fáwọn àjàmá àdúgbò. so yóò tún ṣe mẹ́rin gẹ́gẹ́ bí wọ́n ti ṣe talákọ̀ọ́kọ́ mẹ́rin hmm. ṣùgbọ́n ìmọ̀sí wa ni pé talákọ̀ọ́kọ́ lọ́ràn yìí ẹlẹ́ẹ̀kejì ti ń ṣe yìí ní torí ẹ̀ lẹ́yìn túmọ̀ sí pé ó ṣe sọ̀láàtù làìṣà lẹ́ẹ̀kan lóru kan orípẹ́ kejì tó ṣe hàn lọ́dọ̀ tiẹ̀ náfìlà ni. Hmm. àwọn atara rẹ̀ mọ́ àwọn òfin oríṣiríṣi nínú àwọn òfin yìí òun náà ni ipò bófin mu sọ̀láàtù muftaradin khalfa mutanaffil sọ̀láàtù ẹni tí ń ṣe sọ̀láàtù ọ̀ràn yẹn lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà ẹ̀rí pé ìmáàmù ń ṣe náfìlà ni àwọn àjàmá àwọn ń ṣe ọ̀ràn yẹn lẹ́yìn rẹ̀ hmm. eléyìí túmọ̀ sí pé àlètò bá wọn. tọ́ wọ́n tún ní ìbéèrè táwọn ti béèrè rí ìgbà táwọn gbọ́ rìkọ́dìn rẹ̀ kọ́ á túmọ̀ sí pé táwọn bá ti parí sọ láti lọ ìṣáájú wa padà sínú ilé ẹ̀ máa ṣe ìmáàmù fún ìyàwó yín kò ní ìdí. Hmm. ìyàwó yín kọ́ dá sọ láti tiẹ̀ sí ní ìgbà tásìkò sọ láti lọ ìṣáájú bá tó hmm. ó lóore ó ní ládájú kọ́ lọ mọ́ṣáláṣí lọ hmm. ó lóore ó ní ládájú kọ́ lọ séńjà máa lọ sọyìn òbúkátà kíkẹ́ wá délé kẹ́ sọ fún pé kó ẹ tún fẹ́ jọ ṣe sọ láti ẹ bùkátà rẹ̀ wọ́n ní àwọn ní jánábà lára àwọn tí wàá lọ síbi iṣẹ́ bàtàwọn débi iṣẹ́ àwọn arántí tí jánábà ń bẹ lára àwọn sì ń bùkátà táwọn wẹ̀ hmm. ṣùgbọ́n àsìkò sọ̀lá tó bóhùn àti àṣùrọ̀ àwọn gbọ́dọ̀ fi wà ń bi iṣẹ́ láì jẹ́ pé àwọn láǹfààní àti wẹ̀ àwọn náà ń sálù àlá pẹ̀lú gbogbo ẹni tí ń sálù àlá tó ń ti jánábà ti ń bẹ lára wọn bẹ́ẹ̀ làwọn fi ṣe sọ̀lá tó bóhùn bẹ́ẹ̀ làwọn fi ṣe sọ̀lá tó láṣùr ǹjẹ́ ṣé sọ̀lá tó bóhùn àti àṣùr yẹn gbèsè ni táwọn gbọ́dọ̀ san padà àbí ìdáhùn àti ṣe ti tó kò tó hmm. nítorí pé àgbọ̀dọ̀ fẹ́ gbin àgbọ̀dọ̀ fi ṣe sọ̀lá. Hmm. kọ́dà gan ẹ̀rú ń gbà wá kọ́mọ̀ lọ jẹ́ pé màmá hmm. ẹ̀ ń ṣe sọ̀lá tó bọ̀ ẹ̀ màmá ẹ̀ ń ṣe sọ̀lá tó làásù pẹ̀lú jánábàlà òfin ṣeré àṣọ ipe tí yàn bá màmá ṣe bẹ́ẹ̀ yàn lè di kèfèrí. ó léwu gan ó gan so nǹkan èèyàn wà á di kan torí pé àwọn public toilet wọ́n wà hmm. kódà wọ́n lè má ṣe toilet yẹn ní ṣe pé àyè téèyàn ti lè ṣe ṣáwá wà ń bẹ̀ hmm. ṣùgbọ́n ní ṣáwá ń bẹ̀ tẹ́ni tó bá ṣe gbọ̀nsẹ̀ tó fi lè tábà hmm. ẹ wà á bẹ̀rẹ̀ ṣe lè lo ẹni egboro omi yẹn láti mú gba gbogbo ara yín tó mi ó fi dà sí gbogbo ara yín pẹ̀lú àníyàn pẹ̀ ń wẹ̀wẹ̀ jánábà torí kẹ́lẹ́ bá láǹfààní àti sílọ̀ tẹ́ bá ti wá síbẹ̀ ti ṣe ṣe ìyẹ́tọ̀rọ̀ àforíjìn. so ẹ wá san àwọn sọ láti yẹn padà lẹ́yìn tẹ́ bá ti wẹ̀wẹ̀ jánábà ní hmm. ìjẹbù ṣèjẹ aṣáájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu ó ṣe ìmáàmù fáwọn èèyàn ọjọ́ kan ó wá jáde ó mórílé ọ̀nà àdúgbò eléyìí tó ṣe pé à ń pè ní Jọ́f ní Madina ó ti wá rìn díẹ̀ ó ń lọ sóko rẹ̀ ó ti rìn díẹ̀ rántí pé ń bẹ Umar radiyallahu anhu ọkàn wábì kan farasin kò sí ó sì wẹ̀ jánábà hmm. ó tún àṣùbà rẹ̀ ṣe ó tọrọ àforíjìn torí kọ mọ́mọ́ ṣe ìmáàmù fáwọn èèyàn pẹ̀lú jánábà hmm. sọ ẹni tẹ́ bá ti wá mọ́mọ́ ṣe sọ̀látò bọ̀ tẹ́ mọ́mọ́ ṣe sọ̀látò làásùr pẹ̀lú jánábà lára ẹ tọrọ àforíjìn lẹ́yìn tẹ́ bá ti wẹ̀wẹ̀ jánábà tán ẹ san àwọn sọ̀látì méjèèjì padà. jẹ́sọ́ kùnrin ọ̀kọ́ ìrìnṣẹ́ ó ìbéèrè ẹnìkan náà tó kù láti Ìlọrin Eh, tí wọ́n sọ nípa wípé àwọn ń bẹ lẹ́yìn imam bóyá fati ansadu ok fati àti sura ansadu eh, imaamu ńlẹ́ẹ̀bì léèrè hmm. àdúrà rẹ̀ èwo lẹ́ ń ṣe hmm. nítorí pé ó lè jẹ́ pé konut hmm. ní í ṣe ó lè má jẹ́ konut tó wáyé pé konut ní í ṣe á sọ pé àwọn àṣẹlẹ̀ àjálù àrélù wo ló ń ṣẹlẹ̀ èyí tó pè fún kẹ́ máa ṣe konut torí pé àwọn yìí kà ń lò fún ṣẹ̀rí à ń lò àbí ọfẹ lò kó ọfẹ fi ju àwọn èèyàn lójú pé wọ́n ó tayọ wọn hmm. láwùjọ ibi tó wà hmm. torí pé kárí ni wọ́n ń pe gbogbo eléyẹn hmm. àdúrà kí ló ń sè kí ló pè fàdúrà yìí inú fà ló fi jẹ́ pé láwọn àwùjọ ibì kan nílẹ̀ lárúbáwá wọn kì í ṣàdédé gbà pé kí lè mọ́mọ́ kàn máa ti kò ní tùmọ́lẹ̀ kọ́ máa ṣe nítorí pé àrélù àjálù ń ṣẹlẹ̀ nítorí pé àwọn àrélù àjálù kan tún wà tí wọ́n ti máa ń ṣẹlẹ̀ àwọn olùmọ̀ nínú ìwádìí wọ́n fi hàn pé àwọn aṣíwájú rere wọ́n ti torí irú rẹ̀ ṣe kò náà. Jazakumullahu الله خير ẹlẹ́kọ̀ọ́ ní o. aleykum salaam wa rahmatullahi wa barakatuh ìbéèrè yìí nípa yín. ọmọọba ìbéèrè yìí. ni pé ó ń gbẹ́gbẹ́ àwọn máa lò ní ọlọ́ọ̀gá omi gábà sí tí a ọ̀kan sí ọ̀kan yẹn. ní èdè bá wà tí ọlọ́run láti tó bùkátà sí ọmọ tí ọ̀wà gbọ́ bùkátà lórí ọmọ tó wá sí orí gbẹ́gbẹ́ orí gbẹ́gbẹ́ ọmọ ìwà ńlá òun ni pé jẹ́ ní àkọọ́lẹ̀ pé àwọn obìnrin gbàgbà tó tó bá tọ́jú ọmọ ní ilé náà ló ní kí ẹni ẹni bàbá yẹn tọ́jú ọmọ ọdún náà bẹ̀rẹ̀ tọ́jú àkókò bàbá bá tọ́jú rẹ̀ sí ọmọ rẹ̀ ní ní ìdíkọ̀tẹ́rì. gẹ́gẹ́ bí àníyàn àwọn àtàwọn lò ìbéèrè tí wọ́n béèrè ní pé ìjẹ́ wọ́n bọ́nà kádàrà kọ́ jẹ́ pé tí bàbá bá bímọ kọ̀ wá tọ̀ ọlọ́run sáàmì kọ́ mọ́ gbìyànjú sọ́tò gbìyànjú sósì ìgbìyànjú yọ wípé ṣé ìwà ń bẹnu kádàrà wípé ṣé ìlú wa ń kádàrà kọ́ jẹ́ pé tí bàbá ń gẹ fún ara ẹ̀ bá láǹfààní àti tọmọ ṣé ọmọ lè má dà nǹkan tó dáa ló ti dáadáa. ntí ọ̀dà náà ló ti dá <laughs> bàbá tọ ọkọ̀ tọ hmm. ntí ọ̀dà náà ló dá o. tó lẹ́yìn àgbà náà ìdájọ́ yé wa hmm. òfin ọlọ́run dá lórí pé tó máa bá ti dàgbà tó fi débi kó bàlágà hmm. ẹ jẹ́ bàbá yín kọ́bọ̀ dípò pé ó tún máa náwó léyìn lórí kíláàsì tó bá ṣe náfìlà ni ṣèdáwà kan máa pé bàbá wo bàbá tí ò tọ́jú mi bàbá wo bàbá tó pa mí tì ṣùgbọ́n bá ọ kò ti bí ọ lẹ́yìn náà ọlọ́run àtòrí ọ̀ka ṣe kan ni ó yẹ ká pé ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ fún wa. Hmm. ìròyìn tẹ́ ẹ máa fi ròyìn ọlọ́run nínú kọjá pọlọ ń lọ sọ fún bàbá nàbì hmm. ìsọkúsọ ọlọjà sí o hmm. Ọlọ́run àtòrí ọkàn ṣèkan ní ìsọkúsọ burúkú ni láti ọlọ àyíká ròyìn Ọlọ́run pẹ̀lú àwọn àròyìn kan táwa kan rò lórí wa hmm. táwọn wò pé bó ṣe yẹ kó rí nù bó ṣe yẹ kó rí báwò nípa ọlọ tọkùnrin ti máa sọ pé ọba hìn ọba hìn hìn hìn kí ni jẹ́ <laughs> ṣe àtòrí ìkànṣèkan ní ìsọkúsọ lásán ni lábẹ́ òfin ṣẹ̀ríà. ìsọkúsọ Sàmú àríkò. Àríkò sàlámù, orúkọ ìyá jí ń pè. Orúkọ mi Abdulrasaq kò fi gbó láti ọjà tó ìlú ọ̀sán. Béèrè yìí. Ọ̀pọ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí wọ́n fún yẹn ní ẹran tó gbé nǹkan ọ̀sìn. Hmm. Kí wọ́n bá fún ìpín pé bá mi ṣe ẹran yìí. Ẹran yìí kí ọwọ́ jẹ́ ẹran tí wọ́n bí mọ bí mẹ́rin mẹ́fà. Báwo ni wọ́n bá mo ní ìlú ìfẹ́sí mo fẹ́ gbà lórí ẹ̀rọ báyìí lápẹ̀rẹ̀ tí mo bímọ bí mẹ́fà mi tí mo tẹ̀lé àkọlé pa rẹ̀ pé lóde mi tẹ̀lé bẹ̀ nígbà tó ọ̀tọ̀ kan. ó ti yé ó ti yé ó ti yé ọ̀dà ìdílé bá bí mẹ́fà ìdílé bá bí kankan. wàhálà bí yóò bá bí rárá. tó sùnfẹ́rẹ́ yẹn ju. láàyèlá yẹn lọ. sẹ́ni tí wọ́n ti ẹ̀ka di sẹ́rọ. láàyèlá yẹn lọ. ọjọ́ ní délé àkókò sẹ́rí ọ̀nà tẹ́ máa ń gbé wúrẹ́ gbágùtà fún yàn bá ń sìn. ọjọ́ akọ bí èmi mo ní ìjọba bí sìkè. wọ́n bá yarí tí òbí máa ń kọ́. tó kí ló ń mú sí. àbí èyí tó bí tọ́kàbọ̀ sí wọ́n tó ní ìyẹ́ wúrẹ́ ló ń bá kú kò tó fojú rẹ wo ẹni tí ń bọ sí <laughs> lábẹ́ òfin ọlọ́run owó sẹ́lọ̀sán fẹ́ni tí ń bọ síra hmm. ọ̀rọ̀ ẹran láàmú fi gbárùn fi ìhẹlọ ọ̀rọ̀ rò wọlé dáadáa hmm. lábẹ́ òfin ọlọ́run ìṣojú àti nǹkan tó lè dá yánpanyán nílẹ̀ ńbẹ̀ńbẹ̀ nítorí hmm. tá a bá ní òbí ma tí òbí ma kọ́ tó bá bímọ tó bí ọmọ lókun kọ tó bá jẹ́ pé ètí ń kángun sọ́dọ̀ tiẹ̀ ń gbogbo àtàbá ń yè ètí ń kángun sọ́dọ̀ ọwọ́ tó ní kú. Ah sòǹtòrí owó sẹ́ni kẹjọ máa ṣòwò pé ẹ̀ máa fẹ́ni tí ń bá yín tó ẹ̀. Hmm. jazakumullahu khairan sheikh bẹ́ẹ̀ lẹ́yìn ah, wọ́n ní àwọn darapọ̀ mọ́ sọ́lá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn imam tó jẹ́ pé àwọn sì bá rákà kan nínú rákà mẹ́rin àmọ́ àlùwàlá imam wa bàjẹ́ èyí tó mú fọwọ́ tọ́ka àwọn aṣíwájú láti máa bá sọ láti lọ fáwọn ọmọ mẹ́rin yòókù wípé ṣé rákà mẹ́ta yòókù ni àwọn mú wá ni láti fi pé sọ̀lá níbàámu pẹ̀lú bí imam ṣe ń bá lọ tẹ́lẹ̀ torí àwọn máa mú yòókù ni àbí rákà mẹ́rin náà ni àwọn mú lámùwá pé Eh, tí wọ́n ti fìyàn síwájú tó ń pè yàn bá sọ eh, láti láti bẹ̀rẹ̀ hmm. tẹ́lẹ̀ pé rákàtà ti fòyín ro ẹ fi ru sọ láti hmm. ìmáàmù gbàdájú mọ̀ pé mẹ́ta ló kù fún ìmáàmù hmm. tẹ́ bá ti wá ṣe ru sọ láti ìmáàmù ẹ wá jókòó ní ìjókòó tẹni tí ń ṣe tashahhud fáǹfààní àwọn ẹni tó bá sọ láti láti bẹ̀rẹ̀ ìgbà tẹ́yìn bá ti wá jókòó tashahhud yẹn àwọn ṣe tashahhud wọn

mo gbogbo ìfúnná òṣèkọ̀ àfẹ́ bí alágbèkárí wọn pẹ̀lú dáadáa. ẹ̀gbọ́n ìlà ọkọ ni pé ṣẹlẹ̀ pé ọkọ àti ìyàwó kọra wọn lẹ̀. tó mhm. sì já sí pé àwọn tí ó rí ìlú níbi kan àti ẹni níbi kan wà níbi ẹgbẹ̀rún sí àwọn. tó mhm. o tó bẹ̀rẹ̀ pé ọkọ ló kọ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ wá ní ìyàwó ti ṣe ẹ̀dà ìṣèkìlẹ̀ ní ìbéèrè àkọ́kọ́ pẹ̀lú sí ọ̀rọ̀ ìgbìyàn títí fi dé parí ṣé kí a tó wọlé la máa gbọ́ ní àbí nígbà tá a bá ti wọlé tán àbí bàbá ṣé ṣé ní ẹ̀kọ́ tá àwọn wọlé la máa lọ àbí àwọn àfi ní ìjọ ìgbìyàn tó wá sí lọ fẹ́. nígbà tọkọ bá kọ ìyàwó lẹ tọkọ ń bẹ ní òkèèrè tí ìyàwó ń bẹ ń lé báwo ni ìyàwó ti ṣe jókòó àìdá lẹ́yìn ìgbà tọkọ kọ lẹ ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ rọrùn fọ́kọ láti kọ ìyàwó tó wà lókèèrè lẹ̀ bó ni òjò wá ní rọrùn fún ìyàwó tó náà wà lókèèrè hmm. láti ṣe àìdá àpọ̀kọ́ kàn lẹ̀ hmm. ayé bólọ́kọ́ fi sí tẹ́lẹ̀ tọkọ fi láǹfààní àti kọ́ lẹ̀ àyè tó fi sí tó fi láǹfààní àti kọ́ lẹ̀ náà ni ó ti ṣe àìdá hmm. ṣébí wọ́n ti rò ó pé òfẹ́ kàtúnṣe kankan wà iná ló fi jẹ́ pó kéèrè ló dé ló ti ń kọ obìnrin sílẹ̀. nítorí pé ọlọ́run fóbìnrin láǹfààní kó ṣe àrídà lẹ́yìn ìgbà tọkọ bá kọ sílẹ̀ láàyè ibi tí wọ́n jọ ń gbé pẹ̀lú ọkọ rẹ̀. torí àìbá mà tó bá ti jẹ́ pé kíkọ̀ kínní kejì ni ó ṣeé ṣe kọ́kọ́ ronú pìwàdà bíi pé ah kò yẹ kí n fàdánù àdúrà obìnrin dáadáa báyìí. so ṣùgbọ́n ìwọ ti dínà rẹ̀ mọ́ra rẹ̀ báyìí ilé tó fi sínú ti ṣe àrídà ò ní láǹfààní àti jẹ́ pé o tiẹ̀ kó ọ̀rọ̀ tó sọ jẹ́ bó tilẹ̀ jẹ́ pé kíkọ́ lè ṣe parí hmm. o tún fi sọ pé mo dọ́ ọ padà kọ́ máa kun tí ó kù nínú kíkọ́ lẹ̀ ìwọ ọ̀fẹ́ kàtúnṣe ọwọ́ hmm. tó fi kọ́ lẹ́ngbà tó wà lókèrè ẹni tí wọ́n fi ń forú wa ìwà burúkú hmm. ẹ̀sìn Islam kò ọkọ àtìyàwó ọ̀bájọ gbé àti máa rí lè fi ara ẹni ọ̀rọ̀ Mm-hmm. sọ nítorí pé gbogbo àwọn ìròyìn tí àwọn agbọ́ yìí sọ yìí bá ń fún ọ mm-hmm. iná lọ́ọ́ máa kà sí òdodo lórí ìyàwó rẹ̀ mm-hmm. àwọn kan wà tó yẹ pé túlétúlé lọ́lọ́run dá wọn àwọn gúbọ́ ní dé ẹlẹ́nu asẹ́yìn <laughs> tí wọ́n fẹ́ da àwọn ọkọ àtìyàwó rú wọ́n lè pé ah, ó tún ti lọ já ó sẹ́yìn lọ nìkan lọ ó tún ti ah, nìkan tiẹ̀ wá wá eh, kí náà mọ̀ bọ́kùnrin ni bóbìnrin ni orí ọkùnrin ọ̀fẹ́ fò lọ. sọ nígbà tí wọ́n fọ onírúurú yín yẹn ó lè jẹ́ àwọn wàláhì hmm. ẹni tó kàn fẹ́ kí lè rí ọ dàrú ọwọ́ akọ obìnrin sílẹ̀ sọ wọn àti wọn ti kọ́ lẹ́yìn ìwọ ṣe sùúrù kọ wádìí hmm. kó fi máa ń tó ṣẹlẹ̀ ọ hmm. jẹ́ yí pé lọ́nà kan àbọ́nà míì ó ti gbọ̀nà kan ṣàbòsí sóbìnrin yẹn so ìwọ wa kọ́ lẹ̀ ó tún wá kọ́ lẹ̀ ń kọ́ lẹ̀ tí ò ní fún ọ náà láǹfààní láti rí dáadáa ìyàwó rẹ yẹn kó fi sọ pé mo tún ti dán padà. Hmm. kíkọ́ ọlẹ̀ mẹ́ta bó tilẹ̀ jẹ́ kó ti kù méjì hmm. kíkọ́ ọlẹ̀ mẹ́ta bó tilẹ̀ jẹ́ kó ti kù kan hmm. mo dán padà. so ọwà lókèrè tọ́ba lọ dá padà náà ní ìsìn nígbà tí wò ó sí nítòsí rẹ̀ ọ̀nà àdàpọ̀ tó má kọ́ tó o mọ̀ bá jẹ́ pé ọ̀rọ̀ àwọn ẹyin ẹlẹ́nu asín tó ti jẹ̀bi adìẹ tí máa ń ṣòfófó lọ máa ń gbọ́ ó tún padà kọ́lẹ̀. ẹlẹ́yìn ìjẹ́bù tó ibi tó fi sí náà ni ó ti ṣe àrídà. Hmm. ìbéèrè yẹn ẹlẹ́ẹ̀kejì ẹ wá sọ pé tá a bá fẹ́ ẹgbẹ́ àdúrà kan ní ká ṣe tá a wọlé wọ́n ní tá wọlé. Hmm. yẹn ni kíkó tó wọlé ló ṣe hmm. bisimilahi wọlé jìnnà wọ bisimilahi kọ́rẹ́ jìnnà wa ala rabbina tawakkalna bẹ́ẹ̀ náà ni ìtàn ni kò ṣe kó tó wọ mọ́ṣáláṣí kó tó wọ̀ ni hmm. bẹ́ẹ̀ ni ìtàn ni kò ṣe kó tó wọlé gbọ̀nsẹ̀ kó tó wọ̀ ni hmm. sòkè é ṣe pé tọ́ ọba ti wọ̀ tán hmm. kó tó wọ̀ ẹ ń bá rí ọ torí tó dúró tó rọṣẹ̀ kó tó di pọ̀ wọlé <laughs> tó ń ti jẹnu wúyẹ láwùjọ Yorùbá wọ́n lè pé pọ̀fọ̀ Sùsàrànlá. Wọ́n lè tún pọ̀ fún Lárúbá tó wọlé. Oníṣẹ́jọ́ rẹ̀ gbé mi. So gbogbo eléyàn lọ mọ̀ ní hmm. ìṣẹ́nu ṣe nǹkan kan láwùjọ bí tí wọ́n bá ti kẹ̀sìn fún náà ju pé wọ́n máa ṣẹnu wa lọ́fù hmm. lọ. Ìwọ ṣe ń tọ́lọ̀ ní kò ṣe. Hmm. Nígbà náà fi sọ̀rọ̀ bá àṣọlá fi kọ́ wa ọlọ́kọ̀ dáàbò bò. Ẹ lórúkọ mi o. Àyẹ̀kùn Sọlá Washington lọ́wọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ ń pè. é ọgbẹ́ bẹ̀rẹ̀ ìgbọ́ ni mo fi ń pè ní ọ̀sán tó. ẹ lórúkọ ní òwe ẹ lórúkọ ní òwe ṣé ṣàlùwẹ̀ àbúrò tí wọn láti lọ ìbéèrè yìí àbúrò tí wọn láti lọ ìbéèrè yìí o. ìbéèrè mi ni pé lákòókò ọlọ́run kí ni àwọ̀ àlejò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ti àṣà ìgbésí ìrìnà àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àti lọ́gbẹ̀ẹ́. ẹ tí ìbéèrè yìí ṣe ọ̀la mi tó báyìí ni ó máa ń fi ọ̀rọ̀ rẹ̀ ṣé ọ̀rọ̀ rẹ̀ tó gẹ́gẹ́ bí tó bá ń ṣe àtàwọn ọmọ tó lè máa ìka wọn ni àbí kò ní ẹ̀ka. ó ti yẹ ẹ̀kejì. ẹlẹ́sìn gbogbo pé níbi ni a ti lè rí kà nínú ẹran tí wàá ní a ti lè rí kà bẹ́ẹ̀. Sọ́dà. Ìwọ́n tó ọmọ tíra ẹ̀kọ́ ọmọ béèrè báwọn. <laughs> Ìwọ́n tó ti mọ tíra wọ́n ti parí náà nìyẹn. Hmm sọ àkọ́kọ́ ni pé ìbéèrè rẹ náà kì í ṣe kó burú o ọmọ hmm. ọ̀kà béèrè bó ṣe dáa ni kọ̀ṣẹ́ kọ̀ náà so tẹ́kọ̀ọ́ bá wà nù ẹ̀ ètò òdìpé tíra ọ̀la ti lè rí kàwọ́ tó ọmọ tíra ka ẹ̀wọ́ ọmọ wádìí hmm. ọmọ tí wọ́n pè ní albah hmm. research ó túmọ̀ sí pé kò sí nítòsí wà máa wà ní. eléyìí jẹba hadith Wa'il ibn Hujr radiyallahu anhu ó ní mo rán nàbì sallallahu alaihi wasallam pé ń ṣe tashahhud ń gbọ́n ń gbọ́n ọmọ kan rẹ̀ tìfábẹ́là hmm. yẹ́dọ̀rọ̀ òbí ha wọ́n fi ń ṣàdùà. Hmm. sọ eléyìí ìjọba ọmọ wa wà nù tíra àdìs. ẹ lórúkọ yín o. yàrá yín. Ah. yàrá yín ó bọ yín. Hello. Ah. Àwọn ẹ̀mú ẹ̀mú wà ní ìwọ̀n kọ́ ní o. Wọ́n rẹ̀ pé ẹni sọ́lá mọ́kọ̀ ní ọdún gbé. Nígbà pẹ̀lú fàtíwà láti kọ́ pẹ̀lú ìgbẹ̀rẹ̀ yìí. Ẹyẹ ojú ń bẹ̀rẹ̀ dáadáa. Ẹgbẹ́ apá ọ̀fẹ́. Kánígbé mo lọ sí mo jáde nílé láti bí kátó kí sóbò yìí. Mhm. Mo ti kúrò nílé ìrìn àjò tó àgbọ̀ ọ̀fẹ́lẹ̀mọ̀. Yàtí màá wá fi débẹ̀ tó gbà tí wọ́n fẹ́ kí ìṣá ìlú. Hmm. Ṣé mo lè darapọ̀ mọ́ wọn kí ìṣá ìlú àgbẹ̀ mo ṣe máa bẹ̀rẹ̀ láti sóbò? Láti lù wọlé ti gbéra láti bí ẹgbẹ́ rẹ̀. láti ìgbìmọ̀ṣẹ̀ nígbà. lọ sí lẹ́nà ẹ̀. àkọ́kọ́ ná irú ìrìnàjò báyẹn kò dáa tó hmm. ẹ̀wọ́ obìnrin sì tún ní hmm. so àmọ́ báyà yẹn àti maharam yẹn lẹ́ ń jọ ń lọ. so torí pé ìdí tó fi léwu ni pé ẹgbẹ́ra ká tó sàṣùbà hmm. ah, kò sí tí ò lè ṣẹlẹ̀ lọ́nà bá yẹ káàtì ẹgbẹ́ra ká tó ṣàṣùbà ó yẹ kẹ́ ẹ mọ̀ ọ̀nà tẹ́ fi bá ọlọ́kọ̀ sọ̀rọ̀ tí ó dùn fún yín hmm. kẹ́ ẹ ṣàṣùbà hmm. torí bẹ̀rẹ̀ ọjọ́ yín nù. Hmm. sọtẹ́ bá wá ṣàṣùbà tẹ́ bá gbéra tẹ́ ń lọ ẹ tún gbìyànjú láwọn sọ láti yòókù tó bá ti dúró pín tẹ́ ẹ ṣe sọ láti bọ́hùr ibẹ̀ náà lẹ́tùn ti ṣe bọ́hùr àti asr sọtẹ́ wọn pé gbèsè dínkù nù. bẹ́ẹ̀ bá dán ẹ àmọ́ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti ṣe wí náà ẹ bẹ̀rẹ̀ láti ṣe sọ láti yín látàṣùbà títí ìṣá yìí. ẹlẹ́yin ìjẹ́bù sí i. ìṣègùn àkọ́ ìṣe ìṣẹ́lẹ́kọ̀ọ́ ni o. àwọn ìṣẹ́lẹ̀ ń lọ fún ìṣẹ́lẹ̀ a ti gbé ìbéèrè yìí. àbọ̀ abúlé ló ń sọ̀rọ̀ láti lọ. ìbéèrè yìí. ẹ dápọ̀ afẹ́ bèèrè lọ́wọ́ dọ̀kítọ́rì wa nípa àtàrù tí wọ́n ṣàlàyé fún wa ní bàdà sọ̀láàtì magre àti sọ̀láàtì ṣẹ́gbẹ̀ tí wọ́n ní àrẹ̀sùn máa tó láìlá ìlà wà dáwọ́ láti ẹ̀rù ìtara ìlànà ní ìṣẹ̀lẹ̀ àmì. ẹ̀dá kan bò ní hàlì ọwọ́ wa tí ó sì wá sí nígbà tára fún ìṣẹ̀ àtàgbọ̀n tí a hmm. dáwọ́ náà lẹ̀ ní ìkànnì àbí. ó ní béèrè tí tó kọ́ sí béèrè sí hmm. àmọ́ kò sí dáadáa hmm. so ó wá nínú súnà nàbì sallallahu alaihi wasallam pé tó bá parí sọ̀látù subh tó sì tún صلاة المغرب نعم. أذكار تمثلين صلاتي لي أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام كوني كرو لوري جوكو بوتي سي واني ني بوتي سي سلاما لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير tí ó fi wí lẹ́ẹ̀mẹ̀wá hmm. gbàtọ́ bá tó wí lẹ́ẹ̀mẹ̀wá ni ó tó yíjú hmm. kúrò lágbọn ibi tó kọjú sí hmm. ẹ̀yin wá ń béèrè pé a ti bọ́ tìjókòó báwo lọ́wọ́ ṣe wà. bọ́wọ́ yín ti ṣe wà náà ní nígbà tí ẹ fi parí sọ́láàtì. níta ìkàn lè ṣe ni pọ́wọ́ yín ọ̀tún ẹ lè máa lò láti fi ka la ilaha illallah wahdahu àtàwọn tẹ́lẹ̀ àdìsí yòókù ẹ̀ bá ń bẹ̀ kí wọ́n sẹ́pẹ̀rẹ̀tì magrib àti sọ̀láàtù sọ́bẹ̀ hmm. pẹ̀lú àwọn àdìkárì yìí kó tó di pé ẹ̀rù rà padà. ẹ ló kọ́ ní o. aleykum salaam wa rahmatulah ọgbà ìlú ọ̀rọ̀ rẹ̀ aleykum salaam. orúkọ mi orúkọ mi ọlọ́run ká ní kò láti láti bẹ́ nínú ìbínú. ìkọ́ni ṣe wà ní pé àwọn ìrìnàjò ní àkáàbù táwọn ti ní ṣùgbọ́n ìlú gbogbo ọ̀rọ̀ ní ìkọ́láwà ní ìlú ìkọ́láwà ní ìlú ọba tí ó ní méjì àmàjókò àwọn àṣí ẹsẹ̀kẹsẹ̀ àwọn ọ̀dọ́bà tí ó sí ìtàn bẹ́ẹ̀ ni gbọ́dá gbogbo ti láàyè láàyè alága ní ọkà hundred ni ní ìgbà ń ṣe gbàgbà ní ìrìn àjò níbi tí ó bẹ mú láti máa ka méjì àmì ten ní ìrìn àjò tàbá àwọn níbi tàbá tí ń ṣe sọ láti tàbá ti ṣe náà kò jẹ́ bí ìlú ìsọ̀rọ̀. ṣùgbọ́n nàbì sọ̀rọ̀ àṣọlọ ní kẹ́ ẹ ṣe ní gbọ̀ngàn hmm. gbọ̀ngàn náà lẹ́sẹ̀ ẹ hmm. bá wà nílé ẹ bá àmà sí nílé hmm. kódà bí àwọn anáfíìlà tí máa wáyé lẹ́yìn sọ láti ọ̀ràn yẹn ilé ìtànkùn ni asúnmọ̀nà rọ̀wátì ilé ìjọba nàbì máa ń pa ó máa ń pàtì nígbà míì lẹ́yìn àwọn sọ̀láàtì ọ̀ràn yẹn lórí ìrìn àjò eléyìí ò rí bẹ́ẹ̀ torí kẹ́hìn fi kò sí o kò sígbà tí ewu ò sí hmm. sọ nítorí ẹ máa ṣe sunna tuntun fi hàn wá pé tẹ bá ní ìdíwọ́ dípò kẹsì la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir nígbà ọgọ́rùn lójúmọ́ hmm. tó bá ti sílẹ̀ mẹ́wàá ó ti tó hmm. tẹ̀ bá ní ìdíwọ́ tó dá lójú pé ìdíwọ́ ni àmọ́ ìdíwọ́ tó dín lọ́wọ́ pé ẹjọ́ oúnjẹ ìdíwọ́ tí o dín lọ́kẹ́ tó kí wọ́n bá yín wá tìsì hmm. ìdíwọ́ tí ò dín lọ́wọ́ láti wọ bàtà wọ sọ́ọ̀sì. ẹ̀ẹ́n ṣẹ́jú mélòó náà làkàrù máa ń gbà. Hmm. Jazakumullahu khairan Sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ orílẹ̀ èdè nation bá tẹ̀lé ìtìkọ́ lọ́nkọ́ láti sin wọ́n lẹ́sùn lórí láyé àfúlọ́jọ́ àgbẹ̀gbẹ̀lẹ̀ kí wọ́n mọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ àmì Medina Center ní pápá bẹ́ẹ̀ lógún ẹ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè yàrá lọ́kùnrin ìjọ̀kan láti gbà wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abu Amina láti òkè àdó Akíntọ́lá pẹ̀lú afa Abdulhadid tí wọ́n ti jọ kọ́ orin wá pẹ̀lú afa inṣàlá ọjọ́ mẹ́jọ yìí lápàdé títí ìgbàna mi ní mò ń kí ayé pé sálámù aláìkọ́m wa rahmatullahi wa barakatuhu. oṣù sàlámù lùmọ́kùnrin olùmọ̀háìmọ̀ làzízù jàbá olùmọ̀tẹ́kẹ̀bẹ̀. الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم